لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسوله الكريم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم الجزاء أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يبقى إلي سيادة فولو وبا الحمد لله وتيو دواسين تجانا فنات بير رمضان إذا لم يكن شكر لعبيد مداوما فليس له في الصالحات مزيد فليس له في الصالحات مزيد Pípẹ́lò ní a máa sọ nínú ọkàn rẹ̀ wípé gbogbo ojoojúmọ́ táwọn bá ti bẹ̀rẹ̀ wà sí àfikọ́ṣà máa dúpẹ́. Ìzálàmìọ̀kún. Bọ́n tó fà á lónìí. Ìzálàmìọ̀kún ṣúkìrún láàbí ìdí mújà wà máa. Tẹ́rú bá ń ṣe tó wà continuous. Ọlé ìsẹ́lẹ̀rú fi sọ́lẹ̀ àti Màzídò. Irúfẹ́ èèyàn bẹ́ orí rẹ̀ ò ní máa lékún. Ọlé ìsẹ́lẹ̀rú fi sọ́lẹ̀ àti Màzídò. Rípa sí ìdò sàádàtà.

كفر عليك شديد أما ترى لكم ولا محمد صلى الله عليه وسلم àbí ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó bá ṣàlékún ọyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábà bẹ́ẹ̀nà ni a ń bí ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn àtẹ̀mí gígùn àtàláfíà ara àti àlékún rísíkò halal kọ́lọ̀n kó jọ kó má ṣàtúbọ̀ ṣe fẹ́ àtọ́ta ti wọ́n náà tọ́jọ́ ló lè fẹ́ wa bó ṣe rẹ̀ kí wọ́n pọ̀ tó kọ́lọ̀n kó fi wá borí wọn ọlọ́àjọ kan tọ́lọ́hun ọba tó fànàbà Mùsá borí Fìráúnà àti gbogbo ayé níbi tàná tó fànàbà Muhammad náà borí àwọn Abu Lahab àti gbogbo ayé níbi tàná èmi àti ẹ náà àwọn ẹni bí ẹlẹ́ tí wọ́n kọjú ọ̀tá sí wa àwa mọ̀ wà báwọ̀ mọ̀ wọ́n adúnwà báwọ̀ rí wa káàbọ̀ lónìí ní ìsí Ramadan wa tí gẹ́gẹ́ bí ètò látọ̀dọ̀ ọlọ́run tó yàtọ̀ sí agídí àbírò rí bí mo ṣe fẹ́ ṣe rí afẹ́lẹ́ ìtẹ̀lé lànà anábì sallallahu ni àwọn abẹ́ ọlọ́run kó jọ kó gbà ní ìbádà fún wa kò sí ni bó ṣe wà nínú ẹ̀sìn wa lélé yẹn kì í ṣe tàn mọ́ abẹ́ ọlọ́run bá shamsuddin sheikh bàbá ilẹ̀ ẹja abẹ́ alẹ́kùn ẹ̀mẹ́ gbogbo àtàràfẹ́ra kọlọmbà ṣe fún wọn wọ́n ṣètò yìí lórúkọ bàbá wọn ní ìgbà tí ọlọ́run fi ní kí bàbá náà jẹ́ bàbá rẹ̀ tí wọ́n bímọ rẹ̀ sáyé lọ́mọ náà fi láǹfààní àti máa rí nǹkan rẹ̀ gbé ṣe lẹ́yìn bàbá rẹ̀ báyìí gbogbo wọn náà tọ́lọ́run bá ní kó bímọ fẹ̀sìn tọ́ wọn kó dẹ̀ rí kó ni níjọ́ tí náà bá símá wọ́n ronú pé kí ni bàbá wọn máa ń ṣe lórúkọ àwọn òbí wọn kí ni ìyá wọn máa ń ṣe lórúkọ àwọn òbí wọn lára àwọn àǹfààní náà rèé abẹ́lọ́ fún bàbá wa náà kọlùn kọ́ ṣàbà sún ọlẹ́sùn dáadáa bẹ́ẹ̀ fún bàbá tí wọ́n ṣe náà lórúkọ wọn kọ́ fi kẹ́ wọn olólùfẹ́ wa náà látòkè délẹ̀ bẹ̀rẹ̀ tó dàbí àná fi bá rọmọdọ́nù wa débi kọlọ̀n kó jọ kòjò bọ̀ láyé kú bọ̀ láyé ní sẹ́láyì tí wọ́n rán wa létí bá ṣe mọ̀ pé Ramadan ti di ti ọdún yìí ó ti di tó parí báyìí afẹ́ká tún rán wa létí náà àwọn tó kàn tó pàtàkì ilé tí ẹka tún Ramadan tàà lè pè Ramadan kí ló kàn Ramadan what after Ramadan ilé náà lá ní ká tún sáré gbájúmọ́ lónìí ní kankan èjèèjì

واتقوا الله إن الله خبير بما تعملون Bọ́lá ń ṣe pé olùgbàgbọ́ òdodo ní bẹ̀rẹ̀ nínú àyà àti ààrẹ. Àyùhànlẹ́bí náà mẹ́nu ẹ̀ẹ́. Ẹgbọ́ ìbẹ̀rù ọlọ́run náà lọ́lọ́run olùgbàgbọ́ òdodo lọ́lọ́run bá pè ní bẹ̀rẹ̀ àyà rẹ̀. Àyùhànlẹ́bí náà mẹ́nu ẹ̀ẹ́. Ibi náà ọlọ́run bá ní mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo tẹ́ ń kìlọ̀ tẹ́ ń gbà kápa òfin ọlọ́wọ̀n ọba mọ́ kátẹ̀ láṣẹ ọlọ́wọ̀n. wọ́n lè jẹ́ náà fún súnmọ́ kọjámà ìtìlẹ̀ ìbọ̀dé. lẹ́yìn títẹ̀ láṣẹ ọlọ́run kájìnà sí gbogbo tí ò dá tá gbọ́ níwà kí ló wà dé bá lọ́dà rẹ̀ kí ló fẹ́ lọ pàdé lọ́dọ̀ ọlọ́run lálẹ́kẹ̀ àmà rẹ̀ wọ́n náà yẹ̀wò ṣó lẹ́sìn ilẹ̀ ṣáà bẹ́sìn ni wọ́n fayé rẹ̀ sí ṣó ní dáadáa ń lè ṣáà àbí ìṣẹ́lẹ̀ wọ́n dáyérò ń dalẹ̀ rú bẹ̀rọ ọlọ́run kó ní kálukú yẹra rẹ̀ wò. wattaqullaha innallaha khabirun bima ta'malun. aláwọ̀ ló wọ́n á fún ní kálukú ní ìrọ̀ gbogbo tó ní kálukú gbáyé ṣe. innallaha khabirun bima ta'malun. ayà yìí náà ni wáá sí tòní ọ náà ní tafẹ́ fi dára wa ìpáyà ọlọ́run ọba yẹn náà ó náà làwọn tó kàn lẹ́yìn Ramadan ká máa fi tẹ̀lé sítú Shawwal nínú tó kàn lẹ́yìn Ramadan ni ọ tàbá ti ń ṣọdún tán bá ìgbàrà lọ́la tí ṣe yámọ̀lì jùmọ́ láti sátidé ọ̀tún lálọ ọ̀nà ni ààrẹ mẹ́fà ilé ìtànàbí sọ̀rọ̀ sọ́pẹ́ ní kẹ́ni tó bá gba Ramadan. Fún máa ti bá àrùn sí tàmí ṣàwàlì. Ó ní lẹ́yìn náà tó máa ti bá àrùn sí tàmí ṣàwàlì, ó tún wá fi mẹ́fà kún ó fi tẹ̀lé lẹ́yìn nínú oṣù Ramadan. Arábìnrin náà dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó fò ní ìjọ ọdún kan gbà rẹ̀ ni. Eléyìí náà dé ẹ̀rántí rẹ̀ ẹ mójútó. Ẹ̀yin ìmáàmù ìmáàmù gbẹ̀yìn àyímọ̀ wa gbẹ̀yìn àfọ́ àkọ́ máa ń kéwú. Gbogbo àwọn tọ́lọ̀ bá fi ọ̀rọ̀ sílẹ̀ ní táwọn èèyàn ń gbọ́ ẹjọ́ ara àwọn èèyàn létí ẹ̀ sítú shawal nínú súnà ni ó lè ní kí n ṣe dandan ṣùgbọ́n ànábì rẹ̀kọ́mẹ́ndì kan ìwọ́n ń bẹnu àtẹ́lù ìtí wọ́n ní ká máa ṣe ló ń gbé lárugẹ ó wá kúndùn bídíà tó bá le tó yẹn eléyìí bá jẹ́ rọ̀wọ̀dọ́ ní àbí kí yẹn tí ó bá wá gbà ń kán kí ló máa ṣe tó eléyẹn ẹ̀mí tó lẹ ló máa ń bi àtẹ̀mí tó dọ̀tí àtẹ̀mí tó àtọkàn tó ń ṣàárẹ̀ ẹgbàgbáyé ẹ̀sìn ọlọ́run ẹjájọ máa ṣe bó ṣe tàbí bó ṣe yẹ ẹ̀yìn títí sàwádìí tàwá ń ṣàlàyé rẹ̀ yìí àwọn kan mí wáwà tó lọ́mọ láwọn àdájọ́ obìnrin tó ń jẹ gbèsè rẹ̀ ní Ramadan yìí báwo ni kò ń ṣe ṣe títí ẹ̀ kó kọ́kọ́ gbà rẹ̀ tó jẹ torígbà tó bá gbà ló máa ṣe ṣe ilé ẹ ló fi ń wọlé jù nínú ìdájọ́ àlàyé táwọn olùmẹ̀sìn ṣe wọ́n tí ò bá wá rọrùn bẹ́ẹ̀ tó dẹ̀fẹ́ ó dẹ̀fẹ́ jójú kòkòrò kí sí túnṣà wá lè máa bọ́ toróṣù kan lóhun tọ́ àmì ọlọ́mbà kó gbá náà ìbára fún wa ṣùgbọ́n tó dọ́gba jùwọ́ náà lélẹ̀ ta ṣàlàyé yìí bákan náà lẹ́yìn sí túnṣà wà ń tó tún kàn ìṣe ni zakatul fitri zakatul fitri yìí gbogbo wa tọ́lọ̀ ń bá ní kò ní kápá káṣírí ẹbò kò lájẹ ṣẹ́kù torípé bó ṣe jẹ́ ohun tó jẹ́ súnnàtù mu'akkada ó wà lórí ẹni tọ́lọ̀ ń bá ní kò ní kápá ní o gbogbo wa tọ́lọ̀ ń bá ní kò lájẹ ṣẹ́kù nínú ilé rẹ ìwọ náà gbìyànjú lẹ́yìn tẹ́ bá ti ṣètò tí wà àtàwọn fẹ́ jẹ ṣètò zakatul fitri táàmọ̀ sí jákà ṣe lórí ara ẹ lórí ìyàwó àbáwọn ìyàwó lórí ọmọ àbáwọn ọmọ tọ́lọ̀ ń kó fún ẹ àtàwọn tọ́lọ̀wọ̀n bá fi kápá kó máa gbọ́ bùkátà lórí wọn tó yẹ kó ọlọ́lọ́wọ̀n bá fi sí lọ́dọ̀ zakatul fitri zakatul fitri ìdẹ̀rí oúnjẹ ní o oúnjẹ ní o àrípọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń dàrú láwùjọ lónìí táwọn ń takú pé owó ní owó ní àwa lọ ń kóòtì ọ̀rọ̀ wọn sọ pé èèyàn lè fi oúnjẹ yọ èèyàn lè fowó yọ oúnjẹ ṣùgbọ́n máa béèrè Imam wa Malik rahimahullahu wa rahmata wasi'a. Àmín. Àwọn ní owó tàà náà bí pé yẹn náà làwọn dó lórí ẹ̀. Imam wa Shafi'i, àwọn náà ní owó tàà náà bí pé làwọn dó lórí ẹ̀. Imam wa Ahmad bin Hanbali, àwọn náà ní owó tàà náà bí pé làwọn dó lórí ẹ̀. Àwọn àyímọ̀ mẹ́rin ní tọ́dẹ̀ gbajúmọ̀ rí tàbá ń sọ̀rọ̀ nípa àwọn fuqaha. Wọ́n jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mẹ́rin tó gbajúmọ̀ nítòsí táwa náà mọ̀ rí, tọ́pọ̀lọpọ̀ wa náà mọ̀ nísàlẹ̀ ń bí. Àwọn àyímọ̀ pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n mẹ́rin ni wọ́n ṣe fọ́ ọ̀rọ̀ tìtẹ́yìn. Kọ́dà nísàlẹ̀ wa ń wọ́n máa sábà kó ti pé mọ̀lìkí mọ́dà mọ̀lìkí là ń lò mọ́dà mọ̀lìkí là ń àbíbẹ̀ ẹ̀kọ́ ni ìwọ́n náà mọ̀ bẹ́ẹ̀ Imam Malik yẹn náà wá gbà wípé àlóúnjẹ ni kì í ṣowó wá jẹ tún wá dẹ́ padà Imam Shafi'i àbí Imam àti Imam Abu Hanifa Abu Hanifa tí wọ́n ń kó ti yẹn Abu Hanifa gan àti Imam Shafi'i ní idha sahha al-hadith fa huwa madhhabi ọ̀rọ̀ tí Abu Hanifa sọ nìyẹn wọ́n ní tàdé tó bá ti wà tó bá ti lẹ́sẹ̀ ńlẹ̀ ọmọ àdìtú ìdá sọ́hàlì hadithu fọ́húwà pàbíhábì ọ̀rọ̀ ló gbọ́ yẹn torí ẹ̀ oúnjẹ ni zakatul fitri kì í ṣowó gbogbo wọ́n tó ń gbáwó rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ó kú bó ti fẹ́ yanjú ọ̀rọ̀ ara rẹ̀ lọ́dọ̀ lálálẹ́kẹ̀ẹ́mà ó fẹ́ kí ló dé ẹ̀tí fẹ́ ilé máa gba yẹ̀pẹ̀ ẹ máa já yẹ̀pẹ̀ sí mọ́sí wa ẹ máa já yẹ̀pẹ̀ sórí sáìtì wa ń bí fún mọ́dọ́ta wọ́n ní bí Sa'id al-Khudri radiyallahu anhu qala kunna nukhriju zakata

àdàmọ̀ pẹ́yìn kan gẹ́gẹ́ bí ètò pálágídí òdè tán lórí ilẹ̀ ẹ̀yìn kan máa takúpẹ́ ní gbọ́nà ni àwa ti sọ tiwa wa ma ala rasuli illa al-balagul mubin bákan náà zakatul fitr jáde yọ lórí oyún ọ̀nà àwọn àfẹ́ẹ̀sìn já mọ̀ yí pé jumhurul ulama àwọn scholars tọ́pọ̀ lórí ọ̀rọ̀ zakatul fitr dájọ́ oyún ọ̀nà yìí wọ́n ní àbùkátà kárí zakatul fitr lórí oyún ọ̀nà tóun máa mọ̀ yọ lórí oyún inú wọ́n ní torí pé àtìrí pé sàábé kan ṣe yẹn ó kàn wà lọ́ndà istihbab ó wà ní ọ́ndà istihbab tó jẹ́ pẹ́tọ̀ téèyàn bá ṣe ó kàn mọ́ mọ̀ ṣe fi gbọ́lá ṣùgbọ́n kì í ṣe dandan bíi kì í tá a lórí àwọn ọmọ wa tó ti wà láyé pẹ̀lú wa kádélé náà mú kó yé wa torí díẹ̀ yìí zakatul fitr láti parí eléyìn alábala tìyẹn ẹ̀yàn ọmọ ìyá mi mùsùlùmí àti gbọ́wà sí ní Ramadani. Ọ̀fìnlára ba'da sọ́mí wà láàbí ànàkó. Ìjá páyọ̀ ọlọ́run ọba lẹ́yìn gbogbo tẹ́ ti ń ṣe tẹ́lẹ̀ nínú àwẹ̀ ẹ sí irun kíkì yín. Mọ́sálásí ń kún ní Ramadani, àwọn èèyàn sílọ̀ ń dáadáa. Ọ̀fìnlára ba'da sọ́mí. Tó bá ti nípa rẹ̀ lọ ẹtún mọ́ra sí ẹ máa sin lọ́run lọ. Àlàbí ànà ooo. Ẹlọ́pọ̀ ìpé ọlọ́run bá tó ní àbẹ̀rù ń tà ń sìn yìí. Yàrọ́ta wáyé dìrì kú lámàlàmùtẹ́kùn tẹ́dẹ̀rí. Kámà pé gbogbo ń táwà ò rí gbogbo ń táwà ò mọ̀ gbogbo ẹlọ́lọ́run bá rí o. Wáyé dìrì kú lámàlàmùtẹ́kùn tẹ́dẹ̀rí. Má tún gbá rẹ̀ tán kò tún dọwọ́ rú kò tún wá máa lọ hùwà bàjẹ́. Mọ̀dọ́ sọ́ọ́mù ìlàmúyàmúdì tó kọ́ wálé ìbádàtú. Ramadan ló lọ, òun ló parí báyìí. Lọ́rùn jàmùdí tún kọ́ wálé ìbádàtú. Ìpáyọ̀ ọlọ́run ọba ò parí òun wà nílẹ̀ tẹ́lẹ̀ Ramadan ti dé bá ní. Jàmùdí tún kọ́ wálé ìbádàtú. Ẹ̀rọ kíkí wà nílẹ̀ àti kírun kí Ramadan tó dé bó ti ṣe ìyá fi wọ́n máa ṣèrántí ọlọ́run. Màtọ́sílẹ̀ ìlàtúlẹ̀ kọ̀dírí àtàsílẹ̀ ìlàtúndékiri. Àwọn òru tó kù nínú àwọn òru ayé òru tá fi ń dìde ṣe nọ́fìlà tá fi ń dẹ ni ó má gbàgbé o, sẹ̀rọ̀ kìyàmù láìlì ẹ̀ pẹ̀lú. wá fìlù náà fi lè lè láti ìwà kan. má fílẹ̀ o ìdílé lóru ẹ̀ là ń sọ yẹn. wá fìlù náà fi lè lè láti ẹ̀kọ́dé ìwà kan mi náà lè lè wá sí jòdè sí dì mina náà lè jòdè wá lè bèrè. من الليل واسجد زد من nínú tá tún fẹ́ rán létí ni pé nínú Ramadan ni wọ́n náà mọ ètò ọ̀nà ọmọ bó ṣe tọrẹ ó dẹ̀ mọ̀ pé bó ṣe náwó tó tọrẹ yìí kò ní kí nǹkan ẹ wálẹ̀ òun lò ni wọ́n náà rí pàṣírí sí ni ṣe ń lọ yi náà múra sí náwó ma ṣe dáadáa láwọ́ sáwọn èèyàn ju àwọn èèyàn nínú jíjẹ gbogbo tọ́lọ́ bá fi sí kápá fi má jẹ́ kó yẹ pé ní nìkan náà máa mọ̀ ẹni náwó náwó tọ́rẹ tọ́rẹ. wala takrabanna khamran wala kulla munkarin. ẹnà wá sí wa wá sí wa fún ẹlẹ́ni tá a ní parí. wala takrabanna khamran. bẹ́ẹ̀ torí tọ́lọ́ mùsùlùmí ní àmùsùlùmí lèmi náà má mú tí mọ́kò sí nílẹ̀ sí wa. wala takrabanna khamran. olórí ire mùsùlùmí kì í máa ń bá ọmọ tí kì í tún fi ń kàgbó. wala takrabanna khamran. ó ní àwọn àfọ wọ̀. àtẹ́gìrọ̀ bá ní kọmọ̀rán wà lákúlàmù kẹrin. máa ṣe ní kó kúrò níbi ọtí bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn ọ̀gọ́ tó pè náà. gbogbo ohun tí ò dá náà jìnà sí. lákúlàmù kẹrin. má jalè. wà lákúlàmù kẹrin. má ṣe ṣìnà. wà lákúlàmù kẹrin. má parọ́ má ta tẹ́tẹ́. wà lákúlàmù kẹrin. ẹni rẹ tó ń wà yọ ní ọlọ́ngọ kì ta tẹ́tẹ́. wà lákúlàmù kẹrin. ẹ má wò kú mọ́ lórí fóònù yé lọ wò ń bò ذوو الخمر بعيد الصيام ليس يمجد ذوو الخمر báwo ṣe ń parí yìí ẹni tó bá padà síbi kan nínú àwọn àbàjẹ́ bí ọtí mímu ṣìnà ṣíṣe olè jíjà rọ́pípa tẹ́tẹ́ títa àti lílọ ẹṣẹ́wò àti gbogbo àwọn àbàjẹ́ míì ìwọ́ tó bá tún padà sílẹ̀ bá rẹ̀ ṣe ń lọ yìí ọ̀ràn ló dá o. wọ́n láà tún ṣírí kú bí lẹ́yìn bí sí ṣírí wà lọ́kọ́. kọ́kànlá ń bẹ̀ ìrẹ ọmọ ayá mi mùsùlùmí mùsùlùmí ni wọ́. láà tún ṣírí kú bí lẹ́yìn. má ṣe bọ pẹ̀lú ọlọ́run bá tún sin nǹkan mí mọ́. wọ́n láà tún ṣírí kú bí lẹ́yìn. má tún tojú lẹ̀ yé jó wọ́n yé gún mọ́ yé lọ mọ́. wala tushriku billahi. mùsùlùmí ni wọ́n yé pọ̀pọ̀ mọ́. bí sihiri wà rọ̀kọ́. èwo ni kíni yẹn ìdí ọ̀gbọ́dọ̀ kan lẹ́ o. bí sihiri wà rọ̀kọ́. bẹ̀rù ọlọ́run bá rẹ o má ṣe.

ẹ̀rù ọlọ́wọ̀dẹ̀ bá ẹ́ kí ló bá dé di gbogbo rádàrà dáyé. láyé fún sàfàwò òsìn ṣírí. wọ́n ní onínú Ramadan àwọn kọ́sọ́mà yẹn wà àwọn olùkọ́sọ́mà ìkílò ń ta. wọ́n yóò sàṣírò ṣàìsù àjá. a máa ní gbogbo tó bá yan ṣe bí láàyò kò ní là kò ní ṣoríire tayé tọ̀nù. wà lájú bú ti dún fìlẹ̀ àrídì bá àdá sàlá àṣìhá. bákan náà ń bẹ̀ yín lónìí ti túnlẹ̀ ṣe kalẹ̀ fún wa báyìí. Aláàtún sí jùlọ fìlà arúdí. Ẹ̀yin olóṣèlú wa mọ̀ pé wòye ẹ̀mí tó dájú ní hmm. wípé a ti máa máa mọ̀ pé lágbájá ni ààrẹ, lágbájá ni gọ́vnà, lágbájá ni ọlọ́run ọba jẹ́ o. Bàdà sọ́lá àṣìyà. Ẹ̀yin tó láti túnlẹ̀ ṣe sirri wal jahri. Gbogbo tó jẹ́ wà bàjẹ́ ẹja dìnà sí o. Ẹ má gbàgbé pé àwọn èèyàn kan rí yín o. Gbogbo bẹ́ẹ̀ ṣe wà láwọn kò tẹ́ wà, àwọn kan ṣàdúrà fún yín. Òfin ilé òsì. Bẹ́ẹ̀ ni àwọn kan gbé yín ṣépè. Ọlọ́dọ̀ndì kúlì fàṣà fi sirri wal jahri. Wọ́n ti jọ ń gbóhun ṣépè ṣá, wà láwọn kan gbẹ̀yìn kan ṣépè, wọ́n dẹ̀ ń gbá àwọn kan ṣàdúrà, wọ́n ṣàdúrà fáwọn kan. Ọlọ́dọ̀ndì kúlì. Gbogbo tó bá ti wà ní kò gíga láyé, ayé á máa kan nínú àwọn èèyàn láyé á máa ṣàdúrà ránṣẹ́ sí. Bẹ́ẹ̀ náà ṣépè ní gbogbo ìgbà tó bá wá ṣiṣẹ́ ìpè ìpè àmọ́ tó bá ṣiṣẹ́ àdúrà àdúrà àmọ́ ìwọlẹ̀ yìí náà ń ṣe oníkálukú ní pọ̀tẹ́ jìmú. wà fi lè ń sírí fàrí jù lọ́ọ̀gá yá tí ìbìnà sírí ẹ́. ẹ̀yin èèyàn mi tàjọ jẹ́ olùgbèlú tó ń darí. wà fi lè ń sírí ẹjá ṣe sùúrù ẹjá farada. fàrí jù lọ́ọ̀gá yá tí ìbìnà sírí. ìnira bá wà sátì bá wà ń sírí fàríjọ́ lọ́gá àti bí na sírí gẹ̀ẹ́. Kọ́mọ̀ wá jású pé ń gbà tí ni ráwà ló wá bẹ̀rẹ̀ sí lọ lálàkùnlá jójókújò mímẹ́kúnjẹ. Gbogbo ẹni tó bá ti ní farada, gbogbo ìnira yóò ń kórí láyé ó ń padà bọ̀ wá dìtàn ni ìwọ náà tẹ̀rọ ọlọ́ọ̀bá o kò jó táwọn gọ́ọ̀mẹ̀ntì ni a máa blọ́ọ̀kì ọ̀nà ni a máa protest ni a máa fọ́ gbogbo báńkì káàkiri rárá o àwọn ọmọ máa lọ jó òkúta fún mọ́tò àwọn gọ́ọ̀mẹ̀ntì ẹni mọ́tò àwọn sínẹ́tọ̀ ẹni ìsìlámù kọ́ wa lélẹ̀ yẹn táwọn bá ń ṣe ìwọ mùsùlùmí ìwọ má débẹ̀ pàápàá bí tí wọn kò mọ ṣáàjà faradà já máa ṣàdúà

gbogbo àtẹ́ ọlọ́run ní kẹ́ jọba lé lórí ara ní aráàlú gbogbo ipò tẹ́ wà yìí ẹ lò ó láǹfààní láti fi bá gbogbo àwọn tọ́lọ́run ní kí wọ́n jẹ́ kàn inú ìlú inú ìjọba ní àwọn ọlọ́lá táwọn tẹ̀ kí ń ṣe oníjọba táwọn kọ̀ jọ tọ́lọ́run dá lọ́lá ẹ fi bá wọn sọ̀rọ̀ kí wọ́n ṣe ṣùgbọ́n tó ń bà lẹ́rù tó ń bani lọ́kàn jẹ́ náà ni pé àgbà má jẹ́ ó bàjẹ́ kéré àgbà tó bá lè ti pọ̀ gbogbo ẹ̀yin àgbà tọ́lọ́run wá ṣe ní má jẹ́ ó bàjẹ́ yẹn ẹjọ́ torí tọ́lọ́run ẹ̀yin ìjọba wa ọlọ́ọ̀bà wa kún yín lọ́wọ́ ẹ̀yàn Nàìjíríà túbọ̀ fara dá ká túbọ̀ forí tì í fáwọn ìjọba ká bàjẹ́ ń gbà tí. Ayé ò ní gbàgbé tó bá bàjẹ́ nígbà tí. Ayé ò ní gbàgbé. Ẹ̀yin tẹ́ ń ṣe ìjọba ẹ má má jẹ́ ó bàjẹ́ o. Ẹ̀yin tẹ́ ń ṣe ìjọba ẹ má má jẹ́ ó dàrú o. Tó bá dàrú ńgbà tí ayé ò Tó bá dàrú nígbà tí ayé ò ọba kan jẹ́ jẹ́ jẹ́ òfin ìtẹ̀gí kọ́lé ọ̀kan sì jẹ́ jẹ́ jẹ́ ó gbèsè gíta sáwọn méjèèjì ní ó tí wọ́n rú sáwọn méjèèjì ní ó tí wọ́n. kí lè yẹn jẹ́ ti àwọn tí wọ́n ń darí wa káàkiri àtàwọn tó ń darí wa nínú ètò ìjọba ni àtàwọn tó bá kó dídarí sí lọ́wọ́ náà láwọn ìmọ̀ọ́mù káàkiri láwọn lọ́balọ́ba àti gbogbo òpò tó ní kálukú wà ẹ má gbàgbé gbogbo pẹ̀tàwà lónìí ìtànilọ́la àwọn aráàlú ajọmọ̀ pẹ̀lú bó ṣe rí gbogbo àná lójọyé àwọn ní pípín Nàìjíríà ṣe dà aláwa náà lọ́wọ́ mẹ́ gbogbo wa ni àwọn afẹ́ ní ká tún fẹ́lé náà ọ̀rọ̀ wa lé sílé ní wípé bí nàìjíríà ṣe lè dá gbogbo wa láńkádà sí bí nàìjíríà ṣe lè dá gbogbo wa ní kádà sí gbogbo wa ní kádà sí gbogbo wa ní kádà sí bí nàìjíríà ṣe lè dá gbogbo wa ní kádà sí adá ọpẹ́ fọ́lọ́run ọlọ́run tó tún ní kí rọ̀mọ̀dọ́nù ti ọdún yìí lọ́dún 1447 kó tún ṣojú ẹ̀mí wa abẹ̀rẹ̀ láyọ̀ àtún àtún parí láyọ̀ abẹ́lọ́n fún bàbá ẹlẹ́jà alhaji wa Shamsuddin Shif táyímọ̀ sí bàbá ẹlẹ́jà ọláàmọ́ ọlọ́run má jẹ́ òparun láíláí kò síbẹ̀yàn ṣe lè yóò tún sì níbi tí bàtà ti ń gbé tálẹ́sẹ̀ olúwa là ń bẹ̀ kó jọ bàbá ẹlẹ́jà padà sí ibú ọlọ́mọdé kẹ̀yìn láéláé gbogbo tí ẹ wá ń fi ètò ìnà tẹ́fi méje síwájú rẹ̀ tẹ́fi fi ń sọ fọ́lọ́n pé kọ́lọ́n kó bá ń tún ṣe nínú àlámọ̀rí yín èyí tó ti tún ṣe ń bí ọlọ́mọdé ó alékún ìkẹ́ ìgẹ̀ tó pọ̀ gan ọlọ́run jẹmọ́ta bá ṣe fún ọlọ́run oòrùn albarka la ilaha illallah albarka la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bá ma sọ pé bàbá ẹlẹ́jà wọn wúlò púpọ̀ wọn wúlò fọ́mọdé wọn wúlò fàgbà wọn wúlò fọ́kùnrin pẹ̀lú obìnrin ọlọ́run kó wọn láàlò kúrà ní kó má bàjẹ́ kó mi àdára sí i kó má bàjẹ́ kó mi àdára sí i àpàdà sábòrò kò ní bóṣùpá pátáfà sókè kan ló ti jábọ́ àpàdà sábòrò kò ní dọ́dọ̀ yìí kẹ má gbà bàrà kẹ tó lọ فضلته الدكتور الإمام إسحاق أبولور محمد الأول حفظه الله ورعاه أولو قدكم قدو alékún dáadáa ọlọ́mọ́sẹ̀bà ajé fún yín alékún ọgbọ́n àti òye ọlọ́mọ́sẹ̀bà ajé fún yín ọba tó ti ní kẹ ní kíwú kẹ mọ kíwú tẹ́tú wá ń lo kíwú náà tẹ́tú mọ́ àpọ̀pọ̀ níta tí wọ́n mọ̀ tí wọ́n lò olúwa làǹbẹ̀ kó jọ bó ti lè wọ́n kí ọ̀pá ọ̀tá pọ̀ tó ọlọ́run làǹbẹ̀ kó jọ kó má fi apá ọ̀tá kàn yín láíláí ọba tó ṣẹ́gun fáwọn ẹni rẹ̀ tàná ẹ̀tẹ́ yẹn náà ń ṣe yìí iṣẹ́ àwọn ẹni rẹ̀ lẹ́tún jẹ́ lẹ́tún mú tẹ̀síwájú àǹbí Allah subhanahu wa ta'ala àwọn àti lọ́dún yìí tí ó bá fi dọdún tó ń bọ̀ àìsèké tó gbẹdẹmú kẹgan àtẹ̀mí gígùn àtàláfíà tó tó yẹ kóró tó nara tán ọlọ́mọṣàbá àti fún yín albarka la hawla wala quwwata illa billahi al sọ pé Ọlọ́run dákun máa pa àfọ́ àwa kan lè rí wá túnṣe o ọlọ́run má pa àfà àwa kan lè rí wá túnṣe àfiwé rẹ̀ bẹ̀rẹ̀ tí ń ṣe kúrá ní ọlọ́run má pa àfà àwa kan lè rí wá túnṣe gbogbo olólùfẹ́ lápapọ̀ ọlọ́njọ́ má ṣe jàjọ ríra wa pẹ́ àwọn àti ìrìn tún ni lọ́dún yìí ọdún tó ń bọ̀ náà ọlọ́njọ́ má jọ sí lẹ́yìn wa wala hawla wala quwwata illa billahil aliyyil azim tọ́ ilé náà ni tí a fi ń round-up fún Ramadan lecture wa ti rédíò wa ti ọdún yìí àbí aláwọn bá kọ́lọ̀ kọ́mọ́ṣà bá ṣẹlú kan gbígbà tàlàfíà ara fún olùgbọ̀wé ètò yìí bẹ́ẹ̀ náà lábẹ́lẹ́ fún gbogbo ẹ̀ olólùfẹ́ lápapọ̀ àwa ń bẹ ọlọ́run fún Sheikh Abdul Wasiu náà ọlọ́njọ́ àjọṣepọ̀ ilé tó fi dàwápọ̀ yìí lójú ọ̀nà tọ́lọ́ àti tòjíṣẹ́ rẹ̀ ọlọ́run má jẹ́ kí ṣe tọ́ nira yìí o ọlọ́run má jẹ́ kí ṣe tọ́sà bùlọ́wọ́ sí náà dídàkudà láéláé mọ́tò tó wà ní ẹlòmíbi lè máa béèrè pé ẹ̀ nílé kéwú ni ilé kí o ń lọ a ní madrasa nílẹ̀ mẹ́bí náà bákan náà madrasa náà àwọn àsìkò tá à ń ṣe à ń ṣe ní weekend bọ́dìn tí weekend wà akéèsì pọ̀pọ̀lọpọ̀ ọmọ wa lọ léèwé wọ́n ti máa ń bísí jù láwọn activities àwọn léèwé káàkiri àwa ronú pé ó dá ọjọ́ jimá ọmọ tó bá ní tẹ́sí àwọn òbí rẹ̀ náà ní kápá kó máa bọ̀ á dé sí lásẹ̀yìn jimá àwọn máa padà lọ lé láàárọ̀ a máa padà lọ sílé ẹ̀kọ́ ní school láàárọ̀ ọjọ́ monday àsìkò yẹn náà ní fún àwọn ọmọ tá a fi ń mójútó wọn tá a fi ń tẹ̀lé wọn à ń kọ́ lẹ́sìn à ń kọ́ ní mímọ̀ ẹtọ́pọ́lọpọ̀ àwọn ẹ̀kọ́ sàmọ̀ ìbùkátà sí tàání ẹ̀sẹ̀ náà wà ń bẹ o tí àwọn dé náà wà ń bẹ o pẹ̀lú ògọ́lọ́n tẹ bá kàn sí wa a máa ṣàlẹ́ ilé náà fún wa bí tó ilé ẹ̀kọ́ ṣe ń lọ bí bẹ́ẹ̀ náà ìyẹn ni tẹ bá dọ́dọ̀ sásù àbìlẹ̀wáàsì ní òkè bùkún bẹ́ẹ̀ náà dáwọ́sẹ̀ lọ́wọ́ àṣẹ́rìn ẹlẹ́yìn àbẹ̀ ọlọ́run kó jọ ibẹ̀ náà ọlọ́májò dàrú gbogbo bí táa ti ń kọmọ lẹ́ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́májò bàjẹ́ láíláí ọlọ́àjọ kan tọ́lọ́run. àmín zero eight zero thirty five seventy five fourteen sixty six. lọ́dọọdún lọ́dọọdún la máa ń ṣọdún ṣe bá lọ́ọ̀hùn ló máa dún àṣegbẹ̀yìn yàrá bí máa fọ̀dún èyí ṣáà ṣe máa.